aláròye máa o. ó mà ṣe o ìyàwó gómìnà yìí kú lójijì ìyàwó gómìnà pínlẹ̀ Akwa Ibom abilékọ umuheno ti jáde láyé o obìnrin náà mímí ìkẹyìn nílé ìwòsàn níwájú gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù yìí aláròye gbọ́ pé ó ti rẹ̀ ìyàwó gómìnà yìí ṣe díẹ̀ tí wọ́n sì ti ń tọ́jú rẹ̀ kó tóó di pé nǹkan yíwọ́ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù yìí tóbìnrin náà sì kí ayé pó dìgbò ṣe nígbà tó ń kéde ìpapòdà obìnrin náà kọmíṣánná fètò ìròyìn nípìnlẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni hinem mm obong ṣàlàyé pé pẹ̀lú ọkàn tó wúwo la fi kéde ikú ìyàwó gómìnà ìpínlẹ̀ akwa ibom ajínrere patient umo eno lẹ́yìn àìsàn tó ṣe é nínú àlàáfíà ló fi mí èémí ìkẹyìn níwájú àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbogbo mọ̀lẹ́bí yìí ti gbohun gbogbo tọ́lọ́run wí nípa ìṣẹ̀lẹ̀ náà bẹ́ẹ̀ ni wọ́n sì ń béèrè fún àdúrà àwọn èèyàn gbogbo lásìkò tó le tí wọ́n ń là kọjá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń bá gómìnà ìpínlẹ̀ Akwa Ibom pásítọ̀ wọn Enoch kẹ́dùn kú òjijì tó mú ìyàwó rẹ̀ lọ tí wọ́n sì ń gbàdúrà pé kọ́lọ́run ro òun àti ìdílé rẹ̀ lójú